ìfihàn orí kẹrìnlá. mo sì wò sì kíyèsí ọ̀dọ́ àgùntàn náà dúró lórí òkè síónì àti pẹ̀lú rẹ̀ ọ̀kẹ́ méje ó lé ẹgbàájì ènìyàn wọ́n ní orúkọ rẹ̀ àti orúkọ bàbá rẹ̀ tí a kọ sí iwájú wọn mo sì gbọ́ ohùn kan láti ọ̀run wá bí ariwo omi púpọ̀ àti bí sísán àrá ńlá mo sì gbọ́ àwọn aludùùrù wọ́n ń lu dùùrù wọn wọ́n sì ń kọ bí ẹni pé orin tuntun níwájú ìtẹ́ ni àti níwájú àwọn ẹ̀dá alàyè mẹ́rin ni àti àwọn àgbà ni kò sì sí ẹni tí ó lè kọ orin náà bí kò ṣe àwọn ọ̀kẹ́ méje ó lé ẹgbàajì ènìyàn tí a ti rà padà láti inú ayé wa àwọn wọ̀nyí ni a kò fi obìnrin sọ di èérí nítorí pé wúńdíá ni wọ́n àwọn wọ̀nyí ní ń tọ àdágùtàn náà lẹ́yìn níbikíbi tí ó bá ń lọ àwọn wọ̀nyí ni a rà padà láti inú àwọn ènìyàn wá wọ́n jẹ́ àkọ́so fún Ọlọ́run àti fún ọ̀dọ́ àgùntàn náà a kò sì rí èké ní ẹnu wọn wọ́n jẹ́ aláìlábùkù mo sì rí áńgẹ́lì mìíràn fò ní agbede méjì ọ̀run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 òun pẹ̀lú yóò mu nínú ọtí wáìnì ìbínú ọlọ́run tí a tú jáde ní àìní àbùlà sínú aago ìrunú rẹ̀ a ó sì fi iná àti sùfúrù dá a lóró níwájú àwọn áńgẹ́lì mímọ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn ẹ̀ẹ́fín oró wọn sì ń lọ sókè títí láéláé àwọn tí ń forí balẹ̀ fún ẹranko náà àti fún àwòrán rẹ̀ àti ẹnikẹ́ni tí ó bá sì gba àmì orúkọ rẹ̀. níhìn ni sùúrù àwọn ènìyàn mímọ́ gbé wà àwọn tí ń pa òfin ọlọ́run àti ìgbàgbọ́ jésù mọ́ mo sì gbọ́ ohùn kan láti ọ̀run wá ń wí fún mi pé. kọ̀wé rẹ̀ alábùkún fún ni àwọn òkú tí ó kú nípa ti olúwa láti ìhín lọ bẹ́ẹ̀ ni ni ẹ̀mí wí kí wọn kí ó lè sinmi kúrò nínú làálàá wọn nítorí iṣẹ́ wọn ń tọ̀ wọ́n lẹ́yìn. mo sì wò sì kíyèsí àwọsánmọ̀ funfun kan àti lórí àwọ̀sánmọ̀ náà ẹnìkan jókòó tí ó dàbí ọmọ ènìyàn tí òun ti adé wúrà ní orí rẹ̀ àti dòjé mímú ní ọwọ́ rẹ̀ àǹgẹ́lì mìíràn sì ti inú tẹ́ḿpìlì jáde wá tí ń ké ní ohùn rara sí ẹni tí ó jókòó lórí àwọ̀sánmọ̀ pé. tẹ dòjé rẹ bọ̀ kí o sì máa kórè nítorí àkókò àti kórè dé nítorí ìkórè ayé ti gbó tán ẹni tí ó jókòó lórí àwọsánmọ̀ náà sì tẹ dòjé rẹ̀ bọ orí ilẹ̀ ayé a sì ṣe ìkórè ilẹ̀ ayé àǹgẹ́lì mìíràn sì ti inú tẹ́ḿpìlì tí ń bẹ ní ọ̀run jáde wá tí òun ti dòjé mímọ́ àǹgẹ́lì mìíràn sì ti ibi pẹpẹ jáde wá tí ó ní agbára lórí iná ó sì ké ní ohùn rara sí ẹni tí ó ní dòjé mímú wípé tẹ dòjé rẹ mímú bọ́ kí o sì rẹ́ àwọn ìdì àjàrà ayé nítorí àwọn èso rẹ̀ ti pọ́n. áńgẹ́lì náà sì tẹ dòjé rẹ̀ bọ ilẹ̀ ayé ó sì ké àjàrà ilẹ̀ ayé ó sì kó o lọ sínú ìfúntí ìfúntí ńlá ìbínú ọlọ́run a sì tẹ ìfúntí náà lẹ́yìn òde ìlú náà ẹ̀jẹ̀ sì ti inú ìfúntí náà jáde àní títí dé okùn ìjánu ẹṣin jìnnà tó ẹgbẹ̀jọ fọlọ́ǹgì.